الحنفية السادات ọ̀nà ni à ń bá àlàyé rẹ̀ bọ̀ ibi tí a gbé dúró ọ̀nà ni ojú ìwé kẹtàlá ní paragraafu ẹlẹ́ẹ̀kejì naam ọba wa qabla an wa qabla. أن أختم هذه الكلمة wípé síwájú kí a tó parí ọ̀rọ̀ tí a ń bá bọ̀ yìí káwọn tó parí ọ̀rọ̀ yìí alkalima una alkalam uridu an akshifa alqinaa عن طبيعة بعض هؤلاء المتعصبة wọ́n ní àwọn fẹ́ kásọ lójú alkina òun náà ni téèyàn dàbójú mask náà ń pè ní alkina àwọn fẹ́ kásọ lójú antọ́bí àti báàdì ahùlá ìlú mọ́tàásíbà nípa ìṣesí ọ̀pọ̀ ọlọ́pàá pákan nínú àwọn tí wọ́n máa ń ṣe ẹlẹ́yàmẹ̀yà mọ́síàbí alá wàyí anaka tarọ́hún nítawọn fẹ́ sọ nípa wọn náà ni pé ó máa ríru àwọn èèyàn báyìí min ajọ ìnáṣí fi muharabati sunna ìdàkà nàti àlẹ́yìn ó rí wọn lẹ́ni tí yóò ajọ ìnáṣí aljur'a. òun náà ni kéèyàn ò láyà kéèyàn má bìkítà àti sọ ẹni ọ̀rọ̀ jáde lẹ́nu ó rí àwọn wọ̀nyí nínú àwọn tí wọ́n tí wọ́n gbójú gbóyà nínú àwọn èèyàn fi muharabati sunna wọ́n máa gbógun ti sunna níbi ìgbógun ti sunna idha pàápàá jùlọ tó bá pé ti sunna sọ yẹn ó takò tí ò bá ti bá wọn láàmú wọn takò lórí méjèèjì wa fi hadhihi al-hala tọrọ bá ti wá rí báyìí irú sísí báyìí yastatiruna wara'a idda'i tamassuki bil madhhab ó wà rí wọn lẹ́yìn tó ti pé yastatiruna wọn wà máa fara pamọ́ wọn máa lúgọ sẹ́yìn idda'i ìmọ̀ pèpè wípé at-tamassuki bil madhhab pé mọ́sáàbí làwọn tẹ̀lé o sunna kan o àdìsí yẹn ẹ̀ lè gbàgbọ́ yẹ so wọn takọ àdìsí wọn wà ní madhab wọn la dólé lórí lè á nà fi àtàmásókè ibi sunna kódà wọn tún máa sọ wípé ó ń bẹ níbi téèyàn bá máa ń dìrọ̀ ọmọ sunna tọ́hánà ń filẹ̀ àìmọ̀tì wọ̀tẹ̀jì hìlà kéèyàn sọ pé àdìsí ló fẹ́ lò ló èèyàn ń nu àbùkù kan àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin wọ̀tẹ̀jìhìlá èèyàn sì ń pín wọn láláì mọ̀kan sọ fẹ́ sọ pé wọn ò tí ò rà dísì nínú ní tí wọ́n máa ń sọ nìyẹn wàhùn kẹ́ẹ̀dẹ̀ ìbò na fi dhalik bàbá ní tí wọ́n sọ yìí ọ̀rọ̀ gbà kéèyàn ó dìrọ̀ mọ́ hadith sunna kò sọ pé èèyàn pe àwọn àyímà láláì mọ̀kan wàhádà máa sọ náà àhú hádà mọ̀tà àṣìbò àlìjáyìr wọ́n ní sèṣì yìí ní arákùnrin tó ń ṣẹlẹ̀ yàmẹ̀yà mọ́sàbí àlìjá ìrù tó jẹ́ alábòsí ìṣesí ìlú àánú ṣiṣẹ́ téèyàn bá kàtírà rẹ̀ àwọn nǹkan tó kún bẹ́ẹ̀ nìyẹn wọ́n ní wàá mọ ìdá kánà lè madhhabu alayhi wọ́n láwọn tá a tún sọ̀rọ̀ wọn yìí nínú mọ́sàbí wọn gan tọrọ mi bá takò wọn tí ó pè ọ̀rọ̀ wọn lẹ́yìn hunaka farq wọ́n ní wàá mọ ìdá kánà madhhabu alayhim ìdá kánà al madhhabu lahum tó fẹ́ fọ̀ wọn nìyẹn wàyídà kánà àléhìm tó against wọn wàá mọ ìdá kánà lè madhab àléhìm tó yẹ kí madhab tán láwọn ń tẹ̀lé òun gan gbà mí tó bá tako tí wọ́n ń sọ yẹn bẹ́ẹ̀ rí màmú kan tó sọ pé nǹkan yẹn ò rí bẹ́ẹ̀ wa khilafu awhamihim tó sì sépa sí àwọn èrò ọkàn wọn awham minal waham ní tí ò dájú téèyàn kàn fọpọlọ ya àwòrán ẹ̀ wa taqalidihim àti ìmọ̀ ìtẹ̀lé taqalid ìtẹ̀lé gọ́gọ́gọ́ bí ẹran nínú sẹsẹ wọn yẹn wa kanat hunaka ahadithun hiya hujjatun lahum walau ala tawahhum tí wọ́n wá rí àwọn àdíìsì kan tí wọ́n lè fi gbé ọ̀rọ̀ wọn lẹ́sẹ̀ wàlọ́wọ́ alẹ́tàwọ́ homi kódà bó tilẹ̀ jẹ́ pé ó ṣe kádìsì yẹn ó má gbé wọn ṣùgbọ́n pẹ̀lú ọpọlọ má ṣe fọpọlọ yàwòrán ẹ̀ wọ́n fẹ́ fi àdìsì yẹn fẹ́ báàkì wọn wọ́n ní tán bá rí eléyìí fàfi hadalhal tí wọ́n bá ti wà nínú condition báyìí yàtàna sáwọnà hàmì yàtàhùn lè tàmásókè bìlì madhab ẹ̀rí wọn lójú ẹsẹ̀ wọn bá gbàgbé ìgbárata wọn tí wọ́n ní lórí dídìrọ̀ mọ́mọ́sáàbí wọn ò ní sọ̀rọ̀ mọ́mọ́sáàbí mọ́. wa yatajahalun kullama qaluhu ní kíá nísìn wọn ṣe bẹ́ẹ̀ nípa wọn ti ṣàìmọ̀ kan wọn ó ṣèṣe bí ẹni wọn ti gbàgbé kullama qaluhu gbogbo tí wọ́n ti sọ tẹ́lẹ̀ yẹn mina ta'ani fi sunnati gbogbo tí wọ́n ti sọ láti fi fẹ́ ẹnu àbùkù kan àwọn súnà àtàwọn tán fi súnà ṣiṣẹ́ wàrọ́kànù hom àǹfóṣohom ìlàlẹ̀ amẹ́lì bil hadith ẹ bá tún rí wọn wọn bá tún sẹ́rí gọ́ọ̀rọ̀gọ̀ lọ síbi pé hadith làwọn fẹ́ lò wàlàwò khalafa al madhhab kódà ká hadith yẹn kó yàtọ̀ sí tó ń bẹnu madhhab dàbá gbọ́ wọn ayé púpọ̀ àwọn àṣìṣe nifaq ẹ̀ sì rí náà láwùjọ wa náà lè tẹ́lẹ̀mí bá rẹ̀ pé mazhab malikiniwa malikiniwa tó bá ti lè gbọ́rọ̀ kanu maliki tí ò dọ́gba pẹ̀lú ìfẹ́ ẹnu rẹ̀ tó wá yẹ jàrá hadisi kan tó yà tó bá kì í ti hadis anabi lọ́lọ́ ni a tẹ̀lé yóò hadis lọ bẹ́ẹ̀ tó bá ti lè gbọ́rọ̀ mazhab fọ́ fẹ́fọ́ hadis tó ka yẹn sí ọgbọ́n yóò tó Imam Maliki mazhab ló yẹ ká tẹ̀lé so wákàdà kanu yaf'alun Sheikh Al-Albani wọ́n ní ìṣesí àwọn èèyàn yìí nìyí wàhádà ma fàálà wùdálẹ́kà rọ́jòlá hànàfí alẹ́dẹ̀ aṣọ́rọ̀ ilé yìí mọ́ alif wọ́n ní ìṣesí yìí ní ìṣesí arákùnrin kan tó wà ní mọ́tòjú mọ́tàbí mọ́mọ́ abu hanifa eléyìí tí àfa àtọkọ tíra yìí tó ń tọ́ka sí hmm, tí ń tọ́ka sí rahimahullah fi áàkiri fọ́sílì àtàní níbi ọwọ́ kẹyìn ah, àfọ́sùlù ẹlẹ́ẹ̀kejì min hadal kitab nínú tíra yìí ẹwùn kankan ẹ̀rí pé bàbá tó fi rahimahullah wọn tó fi kún ẹni tí wọ́n ń ṣe rọ́dù fún àtìkọ́lọ́ wọn bá kó kẹ́ tó yẹn túmọ̀ sí wípé iqamatul hujja ni wọ́n ń ṣe kìí ṣe ithbatul adawa la wọ́n fẹ́ ṣe izharul haqq láti fi òdodo tí ń bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ láti fi hàn tí wọ́n ṣe nìyẹn وأنه كان يقول ويشيع ipe ọ̀rọ̀ tí ẹni yìí ń sọ nínú tíra ẹni tán gbọ́rọ̀ rẹ̀ wáyé kì í ṣe tíra gangan o ẹni tó kọ tíra mùtàásùmí ẹ ó kó ti ọ̀rọ̀ ẹnìkan tó wà lójú ọ̀nà mọ́sáàbù imáàmù abu hanifa ẹni yẹn wá ń sọ wípé anna mọ́sáàbù hanafiya pé in tó ń bẹ ní mọ́sáàbù una ayé anna kawla alhanafiya mọ́sáàbù بمعنى قول عند العلماء مثلا طبعا مذهب امام مالك اي قول امام مالك مذهب المالكيه اي اقوال اصحاب امام مالك الذين تمذهبوا بمذهبه اي الذين تمسكوا باقواله سو ثم مذهب غني يعني. ان مذهب الحنفيه اي ان قول الحنفيه بأورطان حنفيه صو òun náà ni wípé sama'ul mauta òun ni wípé àwọn òkú wọn máa ń gbọ́rọ̀ li qawli imamina al-azam ìdí táwọn fi sọ bẹ́ẹ̀ òun náà ni wípé ọ̀rọ̀ tí ìmáàmù wa àgbà náà ni ìmáàmù Abu Hanifa tí wọ́n sọ pé idha sahha al-hadith fa pé tí hadith kan bá ti lálàáfíà òun náà ni madhhabi òun ìmáàmù Abu Hanifa kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yìí ẹni tó sọ ọ̀rọ̀ yìí hànàfíyà ni òun ṣe ithbat torí wípé ó ń ṣe rọ́dù fún àwọn apá kan nínú àwọn hànàfíyà tí wọ́n ń sọ wípé òkú o kò lè gbọ́rọ̀ kò gbọ́rọ̀ àlàyé ẹni yìí wá ń gbìyànjú láti sọ ẹni tó ń ṣe rọ́dù hànàfíyà lónà hànàfí ni òun wá ń sọ wípé láà bá a bá tiẹ̀ gbọ́ ọ̀rọ̀ yẹn direct lẹ́nu ìmáàmù Abu Hanifa lókùrúgbà tí ìmáàmù Abu Hanifa sọ pé ìdá sọ́hàl hadith fahuwa madhabi pété hadith kan bá ti lálàáfíà o òun ni madhabi tòun ajẹ́ pé gbogbo ọ̀rọ̀ táwọn Hanafiya ń sọ yẹn ànígbà wọlé torí pé hadith kan bẹ tó lálàáfíà tó ṣe ìtìbáàtò pé òkú máa ń gbọ́ ọ̀rọ̀ inṣàlá padà ṣàlàyé hadith yẹn wájú wílẹ̀ pàwọn afá padà ṣàlàyé kì í ṣètumọ̀ pé òkú ń gbọ́rọ̀ ni ìyẹn gangan ni iṣẹ́ tó wà nùtírà yìí àwọn àhàdìsì kan wà tó jọ pé ànábì ń fi rinlẹ̀ pé àwọn òkú máa ń gbọ́ ìtàlá yẹn sọ hadithi yẹn ni rọ́júlù hanafi wa ń rìn fáàsì wípé pẹ̀lú hadithi tó lálàáfíà yìí tó clear yìí o kódà kí mọ́mọ́ àbọ̀ ànífà máa sọ pé òkú lè máa gbọ́rọ̀ àlàyé lọ́dọ̀ tòun mọ́tàbí mọ́mọ́ àbọ̀ ànífà náà nìyẹn nítorí pàdé sí àwọn hadithi kan ń bẹ́ẹ̀ tó ń jọ pé ànábì ń fi rinlẹ̀ pé àwọn òkú máa ń gbọ́rọ̀ àlàyé sọ ẹni ẹ sọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ kí n tí bàbá fi mú ọ̀rọ̀ yìí wá wọ́n ní ọkùnrin yìí hanafi ni níbi ní ìṣe àrí pé hadisi ni ọlọ́gbára lé wàláwó khalafa al-madhhab wa radda alayhi al-muallif ẹni tó wá kọ tíra Kutayyibu tá ń kà tí bàbá ń yẹn òun ṣe rọ́dù fún ẹni yẹn despite pé hanafi náà lẹ́nu ó ti rọ́dùn fún bàbá ní wọ ayadinahu àwa sì sọpọ́tì ẹ̀ ẹni tó ti rọ́dùn fún tó yẹ kó náà ń kóbò látàárọ̀ wọn ni a sọpọ́tì ayadinahu nítorí sọ yẹn ráìtì ọ̀rọ̀ ti ráìtì pé òkú ò lè gbọ́ ọ̀rọ̀ àlàyé ayadinahu àwa sọpọ́tì ẹ̀ nítorí sọ yẹn òótọ́ ni wọ ayadinahu bima taraw iná kan wípé èyí tí a fi sọ́pọ́ọ̀tì ẹ̀ ọ́ padà rí níwájú ní page thirty seven pé òkú ò lè gbọ́n tàlàyé sọ. wàzọ́ọ̀nì àbá ní tèmi lérò nínú ẹ̀mí ni pé anadhali kalimuta asib alijair wa sheikhahu alajur wa sayyidahu alakharu sofi wa maulahu anabilu alazami wọn kì í délé sheikh alalbani rahimahullah wọ́n ní táwọn lérò ní pé ọkùnrin ẹlẹ́yàmẹ̀yà onímọ̀sẹ̀ àbí àlìjá tó jẹ́ alábùsí wà ṣéèkà wọ àlàjúùrì àáfàá rẹ̀ àgbà alábùsí àlàjúùrì wàṣẹ̀yídà al-akhar àti ẹnìkan tó tún jẹ́ bí ọ̀gá rẹ̀ kan àsúfi tó ń jẹ́ súfi wà mọ̀wòlá an-nabilu àti ọ̀gá rẹ̀ kan tó ń pè ní an-nabilu so èyí táwọn gbà lérò ní wípé za'ama annahu qala lahu òun lérò wípé ntọ́gà yẹn sọ ni wípé ana uwafiqu ala ma qara'tahu alayya harfiyan wípé gbogbo nǹkan tó kà fún mi lórí ọ̀rọ̀ mọ́sáàbù imam abu hanifa yìí gbogbo ẹ̀ pátá mo fọwọ́ sí bẹ́ẹ̀ gbogbo nǹkan bá ti sọ fún un táfà rẹ̀ bá ti sọ pé ah, farama àbí farama sayakunu mawqifuhum binisbati li hadhihi risala ló fọ ajẹ́ wípé àwọn wọ̀nyí mawqifu wọn lórí tírà tí a ń gbé yẹ̀wò wà máa fi amin adillatil kitabi wa sunna àtàwọn ẹ̀rí tí ń bẹ nínú alukur'an àti sunna tó ń bẹ nú ẹ̀ wà kúwálọ̀ ahimmatu alhanafiya àti àwọn ọ̀rọ̀ tí àwọn àgbààgbà fa lórí mọ́sáàbù imamu abu hanifa tí wọ́n sọ fi adami sama ilmọ́ta lórí wípé òkú kìí ṣe kí ni o kò lè gbọ́rọ̀ àlàyé àyínú mọ́kífì dálíkà rọ́jùl hanafi òun náà ni mọ́kífù ọkùnrin èyí tó sọ pé kí ni o tó pèrè ní alhanafi alẹ́dì a kawlal imam èyí tó ṣe pé ó lọ gbé ọ̀rọ̀ Abu Hanifa wa nígbàtí mọ́mọ́ àbá àdúrà pé ìdá sọ́hà alhadith fọwọ́ tádìsí bá ti lálàáfíà òun ni mọ́dé àbí mi fi géèrè mọ́dé ẹnu pé problem tó ní ni pé ó sì ọ̀rọ̀ ń lò nítorí ẹ kó lò sí kọ́ ló lò sí tọ́wọ́ ẹ pọ́dọ̀ yìí gan la ẹni tí bàbá sọ pé pọ́dọ̀ yìí la fẹ́ lò ọ̀rọ̀ yìí against ẹ̀ so wabinan ala hadha alqawl ìntà ń sọ náà nígbìn táwa náà ń sọ lòun náà ń sọ ìdá sọ alhadis wal madhabi tádìsí kan bá ti lálàáfíà madhabi àwọn hadis tó sì lálàáfíà ìntà ń sọ fún àní wípé adamu samayil mọ́ta tí bàbá sọ bẹ́ẹ̀ ni gbèyìn tí ń sọ yẹn bó ṣe lọ lu ọ̀rọ̀ Imam Abu Hanifa yẹn hujjatun alayhi sọ yẹn jẹ́ ká bá a ṣe zọ́nù wípé n tá à ń sọ lòun náà ń sọ kọ̀ọ̀kan gbàgbọ́ yé ọ̀rọ̀ sọ yẹn ni tó bá lọ gbọ́dọ̀ yẹn síbi tó yẹ kó gbé sí ní tó máa clear sí náà ni wípé náà fẹ́ ṣe rọ́dù hànàfíyà ó fẹ́ pè wọ́n lọ síbi hadith so wọ́n wá ṣe mistake àwọn tí ń ṣe fún right hadith tóun rò fẹ́ lò ní òun náà ń tà ń sọ ni òun náà ń sọ tó bá rẹ̀ ní ṣàlàyé kọ́ ìdá ọ̀rọ̀ Imamu Abu Hanifa yẹn fún wa sayaruduna kulla tilka al-aqwal bal al-kitab wa sunna bidun ayya ajal khajalin itibal ahwaihim wípé gbogbo àwọn ẹ̀rí gbogbo àwọn ọ̀rọ̀ tá a kó wá nípa apá àwọn òkú ò lè gbọ́rọ̀ bal al wa sunna kódà àwọn ẹ̀rí Kùránì àti súnà gan ẹ̀rọ àwọn èèyàn yìí tí wọ́n ṣe rọ́ dùwẹ̀ bèdú ni ayé kájàlè láì tiẹ̀ ní tìjú láì ní tìjú ọlọ́run rárá ìtìbá àlẹ́ àhùwà ihim láti lè máa fi tẹ̀lé ìfẹ́ ẹnu tiwọn. نعرف هذا عنهم وعن أمثالهم الشيء الكثير bàbá lílé sọ yìí ń tá mọ̀ nípa àwọn ni àti ń tà mọ̀ nípa àwọn bí irú wọn bẹ́ẹ̀ tó pọ̀ fahum walhaqqu yuqal ṣe ara àwọn táwọn sọ̀rọ̀ wọn yìí bàbá aláàparọ́ mọ́ wọn o falhaqqu yuqal òdodo ló yẹ kéèyàn sọ fi amri murij wọ́n ń bẹ níbi àlámọ̀rí ọ̀rọ̀ dojú mọ́ wọn lọ́wọ́ lálẹ́kìtàbí wa sunna yattabi'una wala a'immatahum yuqallidun ládúlíyà adírakú wà láfìlì ìmáni zaadu pé lálìkìtàbà wà súnná yattabi'un wà láà ìmátàhùn yuqallidun ìdí tó máa fi amúrú nọ̀rẹ́ jìnìyàn ọ̀rọ̀ dojúrú wọn lọ́wọ́ wọn ò ní kìtàbù wà súnná wọn ò tẹ̀lé kìtàbù wà súnná gan àwọn àyímọ̀ wọn gan tán láwọn ń tẹ̀lé wọn ò tẹ̀lé wọn náà wa man kana fi shakkin min hadha ẹ́ fa inni aqulu lahu idan wàmàn kánà fi ṣákì mi ní àdá ẹni tó bá wá sọ pé irọ́ ni mò ń pa tó bá ní ọ̀rọ̀ òun ò rí bí mo ṣe sọ yẹn fa inni aqulu lahu bàbá ní èmi ń sọ fún wa wípé fas'aluhum in kanu yantiqun iqtibas tó bá ṣe lọ gbé àyà Kùránì wà bẹ́ẹ̀ kò tán bá ní tí mò ń sọ yẹn ò rí bẹ́ẹ̀ mo challenge wọn ẹbí wọn lè rí ẹnìkan sọ tẹnu wọn tí mò ń sọ yẹn tí ò bá rí bẹ́ẹ̀ lálìkìtàbà wà súnà yattabi'un wàlá àìmọ́tàhún yuqallidun ọ̀rọ̀ yẹn tí ò bá rí bẹ́ẹ̀ fas'aluhum in kanu yantiqun tẹ́nu wọn bá gbọ́rọ̀ bá balẹ̀ sọ̀rọ̀ an unwan hadal kitabi faqat kódà tọ́pìkì tíra tọkùnrin yẹn kọ lásán ó ti jẹ́ ká mọ̀ pé kò tẹ̀lé kìtàbù wà súnà kò sì tẹ̀lé ọ̀rọ̀ àwọn àìmọ́ wàhìnà ìdí ńlá tààrà ọ̀nà lẹ́ọ̀jùbà tó o bá lọ wo tọ́pìkì tíra ó rí àgbáǹlà nǹkan tí ó yà ọ́ lẹ́nu níbẹ̀ wàyànkẹ́sì fúlọ́gbìtàn èèbò tó fi bò nǹkan yóò sì kà kúrò wàyàtàbáyanu alkhaitul abiyadu min alkhaitul aswadi likulli di basiratin wadini torí bàbá ṣe lo wọ́n ti gbé wọnú ọ̀rọ̀ yóò padà fojú hàn òwú dúdú àtòwú funfun yóò fojú hàn fún gbogbo ẹnikẹ́ni tó bá lóye tó sì lẹ́sìn yóò padà mọ̀ ta ní sòdodo nínú wa àti àwọn onímọ̀tẹ́ àbí wọ̀nyí fa ama zabadu fa yẹ́ dhahabujú fa a nítorí wípé azabadu òun náà ni fulufulu tágbàrà bá ń lọ àwọn kìnnìkà bíi fóòmù báyìí tí wọ́n ń dún fulufulu ni tó bá fẹ́ gbàmú ó rí pé kò ní ṣe gbàmú ó sì fẹ́lẹ́ lórí omi omi ọkàn máa ti kiri ni ọlọ́run ní bàbá lo àyà kùránì yẹn ìfà àmà zábàlù fàyẹ́dẹ́ àbùjùfà ṣé ẹ̀rí fùlùfùlù tágbàrà ń gbé wọn fàyẹ́dẹ́ àbùjùfà yóò kàn lọ lásán díyà àn òní níbi tágbàrà bá rọ díẹ̀ nírí kankan bẹ́ẹ̀ kò wúlò wà á máa máa yẹn fa ọ̀nàṣì ṣùgbọ́n gbogbo nǹkan tí ó bá ti sàwọn èèyàn láǹfààní táǹfààní tágbàrà bá ń gbé bọ̀ fàyàmù kó sófin làárẹ̀ tójú bá dá ẹ̀ padà rí nǹkan yẹn mú fọyà kò fún láàdì bọ́ọ̀rọ̀ òdodo àti ọ̀rọ̀ ṣeré nìyẹn irọ́ tí a mọ̀ pé irọ́ ló wà lókè fùlùfùlù ló wà lókè tẹ́ mọ̀ rí ṣùgbọ́n àwọn nǹkan míì tó wúwo tó sàǹfààní kò ní léfò lórí àgbàrá abẹ́ omi ni ó wà ṣùgbọ́n tójò bá ti dá fùlùfùlù yẹn ṣe é rí mọ́ ẹ̀ ní rí má ṣùgbọ́n àwọn nǹkan tó gbéhùn tójò bá ti dá ẹ̀ padà rí nǹkan yẹn ìtumọ̀ òdodo àti nìyẹn gbàmí irọ́ lékè ẹ̀ mọ̀ rí báyìí ẹnu ọtí ń parọ́ ni gbogbo ayé ó mọ̀ yọ́sọ̀ ló rẹ̀ yọ́sọ̀ ló gbogbo bí àwọn yọ́mọ̀ pariwo ẹ̀ ṣùgbọ́n àtàn gbọ́dọ̀ lówó lọ́wọ́ ẹ̀fẹ́ ìlú mọ̀dà mọ̀gán ṣùgbọ́n tó bá yá àwọn èèyàn padà wà má hada mathalun minal amthal al-qur'aniyya nínú àwọn òwe tó kọ́ra nípa olùrùn bàbá mú wáyé wa qul jaa al-haqq wa zahaqa al-batil bàbá ní òdodo ti dé irọ́ ó ti ń yégeyége innal batila kana dájúdájú irọ́ nǹkan tí ò ní lẹ́sẹ̀ ńlẹ̀ tí ò rún dànù ni wa khitaman bàbá ní parí a'tadiru ila al-qura'il kiram bàbá ní mo tọrọ àforíjì lọ́wọ́ ẹ̀yin tí ẹ̀ ń ka tírà mi alápọ̀nlé yìí faqad tala bina al-kalam ala kutayyib dhalika al-muta'assib al-muqallid al-ja'ir bàbá ẹ má bínú ọ̀rọ̀ mi ti pọ̀ sẹ́ẹ̀rì wọ́n dẹ fíìtì tán yányá kutayyib yẹ òun ni wọ́n fi gbogbo sọfahàtì yìí sọ̀rọ̀ lórí pé àwọn tọrọ àforíjì ẹ má páwọn sọ̀rọ̀ púpọ̀ lórí alikuteyib wọn ò fẹ́ ká pé tíra yẹn ní kìtàbù kuteyib tẹsgírì yẹn lè tàkìr ẹ má bínú pé mo sọ̀rọ̀ ọ̀pọ̀ lórí tíra kékeré yìí tíra ọkùnrin ẹlẹ́yàmẹ̀yà mọ́síàbí tó jálábòsí yìí akthar mimma kuntu atasawwar èmi gan mo sọ̀rọ̀ yẹn pọ̀ kọjá tèmi gan rò èmi gan mọ̀ pọ̀rọ̀ yẹn pọ̀ tó báyìí kama yaqulun hada masalu min amsal arab pé lárúbáwá kama yaqulun báwọn alábàásí máa ń sọ pé alikalam dó shujul ọ̀rọ̀ ìmọ̀ pẹ̀ka mẹ́yọ̀ kan lọ́lọ́ fẹ́ sọ mẹ́wàá ọ̀rọ̀ kan lọ́sọ yóò sá máa pẹ̀ka yóò mẹ́kọ̀ọ́ ní hada mana dó shujul alikalam dó shujul ọ̀rọ̀ a máa pẹ̀ka ẹ̀yọ̀ kan lọ́lọ́ fẹ́ sọ tó tún fi sọ èmi wal munasaba bàbá ní èyí tó jẹ́ kókó jù níta fẹ́ fààyàn ni pé kọ́dùwà jáde tu lil kashfi an jahalin ba'di nas wa dhulmuhum wa bughyihin wa ittiba'ihim li ikhwanihim bàbá ní táwọn fẹ́ ṣe náà ni pé mo ti rí i pé mo kásọ lójú àìmọ̀ kan àwọn èèyàn kan àbòsí wọn àti tẹ̀m̀bẹ̀lẹ̀kún wọn àti ìmọ̀ tẹ̀lé àwọn èèyàn wọn in yattabi'una illa dhann gbogbo tí wọ́n tẹ̀lé àbámọ̀dá èrò ọkàn lásán ni wa ma tahwal anfus àti nǹkan tí ẹ̀mí wọn ń fẹ́ walaqad ja'ahum min rabbihimul huda òdodo ti dé ọ̀nà àmà ti dé wa bá látọ̀dọ̀ Ọlọ́run asallallahu ta'ala an yubassirana bi uyubina abẹ́ Ọlọ́run ọba kó fi àléébù ibi àkùsí kọ́lọ́n kó fi hàn wá wa yahdi kó sì fi ọkàn wa mọ̀nà wa yarzuquna kó sì fi ìpayà Ọlọ́run jíǹkí wa wàyàjàálànà kó sì fi wá sí ọ̀kan nínú min ọmọdé lọ gbé àyà kúránù wa mina lẹ́yìnà so wọ́n wá fi sínú bracket olè mọ̀ká àyà kúránù ni ìyẹn hadha ma yusamma bil al-iqtibas fi ilmi al-balaga so wá sọ pé eh, hadith ni baba albani ma mo mọ balaga eh, mi ò kọ́ balaga ń tẹ̀mí so wọ́n pẹ́ ni ẹ ó ti mọ̀ wípé nǹkan kan jẹun ní ọpọlọ tòtẹ́yìn ọ̀bá ma bàlágà sí ọ̀rọ̀ yìí yóò mọ̀ wáyé bá ẹ wo múntáhà àtàmọ́lùk awìtàmọ́sùkù bí zimami lọ́gà bí wọ́n gbogbo dán fẹ́ sọ lárúbáwá yẹn sọ nkọ́dẹ̀tìlá um alárọ̀bíyà bí ìgbà tí lárúbá sọ pé sáàmà lòmí bó ṣe fẹ́ lòmí wọn ò ní rí tàkálùfù kankan gbogbo wọn ṣe fẹ́ express ara wọn pátá náà sì lè yẹn sì ń gbọ́ bí ìgbà tí yẹn jókòó tí wọ́n báyìí nítorí sọ pé èèyàn gbọ́ lárúbá ni èèyàn gbọ́ lárúbá wa wà fúnún lọ́gà Asitu a sì tún gbóhùn pé wọ́n gbọ́ ẹ̀dọ̀kì lárúbá wa téèyàn bá gbédè kan tó o bá ti ń sọ̀rọ̀ tó ń pòwe nínú èdè òun ẹnì kì í ṣe pé ó ṣẹ̀ṣẹ̀ kọ́ ọmọ èdè yìí wá wo iye òwe ló ti jáde nínú mọ́kọ́dímọ̀ lásán ẹ ọ̀rọ̀ mọ́tínú ìbìdá ẹ̀yà wànsálẹ̀tì òwe nìyẹn náà àwọn lárúbáwá èwo tún ló tún wa ala nafsiha jannat barakish ìmí ìtúwà ń bẹ alkalam dhu shujur so nínú mọ̀kọ́dúnmọ̀ nìkan ni so rahimallahu sheikh rahmatan wasi'a wọn alladina yasma'una alqawla kọlọ́n kò sí wá nínú àwọn tí wọ́n máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run fẹ́yẹ̀tẹ̀bì tí wọ́n máa gbọ́rọ̀ fayattabi'una ahsana tó sì dé pé àwọn tó dáa jùlọ nínú ọ̀rọ̀ ni wọ́n máa sáré sí láti máa tẹ̀lé ulaika alladhina hadahumullah àwọn tẹ́ bá rí tán bá ń ṣe báyìí làwọn tọ́lọ́wọ́n ti fi mọ̀nà wa ulaika ulul albab àwọn wọ̀nyí sì ni àwọn tí wọ́n lọ́pọlọ wa alla yaj'alana ka ghayrina minad-dallin kọ́lọ̀ mọ́ sí wá bí àwọn kan nínú àwọn tó ti sọnù alladhina yasduqu fihim qawlu rabbil alamin àwọn tọrọ ọlọ́run ọba ọba ọba ọba tí ń kẹ́ gbogbo ẹ̀dá tó ti sẹ́ mọ́ wọn lára kí ni ọ̀rọ̀ náà fa innaka la tusmi'ul mauta wo àyà tí wọ́n mú àwọn wo múná sábà rẹ̀ pẹ̀lú mòdú tó ń sọ̀rọ̀ lórí ẹ̀kọ́rọ̀ mọ́tà là ń sọ wọ́n wá lo àyà wọn láti lè fi ṣàlàyé pé àwọn tí wọ́n gbódòdó tí wọ́n tẹ̀lé òkú ni wọ́n pé kọ́lọ́mù má jẹ́ kọ́rọ̀ wọ́dà bí àwọn tó kó tọ́lọ́mù sọ pé fàyí náà la túsùmí olùmọ̀ ta ànábì so ráwọn tó ti kú tí wọ́n ti kú lọ́pọlọ tí wọ́n ti kú níyè wọn ò lè gbọ́n tó ń sọ wà la túsùmí òsùnmà ó sì lè jẹ́ kí ẹni tó di létí kọ́ gbọ́dọ̀ à igbe tó ń pa kò lè gbọ́ ee adití kò lè gbọ́ dùá dùá òun náà ó ní túmọ̀ lóga ó ní túmọ̀ ṣẹ̀rẹ̀ yìí ìtumọ̀ lóga rẹ̀ ni pé ee kò gbọ́ ìtumọ̀ ṣẹ́rí òun náà ni òòsà tẹ́ gbé kalẹ̀ pé sàánú mi sàánú mi látòsùnmí <laughs> o asum àdọ́à o ò lè gbàdúrà tó ń ṣe adití tí ń lọ ọlọ́run rẹ̀ ànábì bọ́ ọ sọ́dọ̀ la ò lè jọ gbọ́ ìdá wàlá ọmọdébìrì nígbà kan bá ti sẹ́yìn padà báyìí tádìtí subhana ẹ̀wọ̀ ọlọ́run bó ti ń bá a sọ̀rọ̀ sọ̀rọ̀ pé tádìtí tó bá fèsì rẹ̀ tó bá ti rí sáìn yọ gbọ́ abẹ́kọ̀ ṣùgbọ́n ọlọ́run ìdá wàlá ọmọdébìrì kódà kọ́ lè ṣe pẹ̀yìndà lọ́dọ̀ rẹ̀ ní ìsìnkú lágbájá kò gbọ́ mọ́ ṣùgbọ́n tó bá fèsì ẹ ló lè rí sáyìn pé òun pé òun ọlọ́run wa máa ń tàbí hadil ọmọ àǹdọ̀lẹ̀ aláti rẹ̀ ànábì kò sí lọ́wọ́ rẹ̀ pé kò fi ẹni tó ti fọ́ lójú kúrò níbi ìmọ̀nà àtọ́lọ́hun ojú rẹ̀ gángan lè má o ṣùgbọ́n ẹni tó ti fọ́ lójú ríran kúrò níbi ìmọ̀nà àtọ́lọ́hun kọ́ wá kúrò níbi ọ̀nà àánú rẹ̀ rẹ̀ ànábì ò lè dáfi mọ̀nà intusmiu àwọn tó lè tó lè bá sọ̀rọ̀ tọ́rọ̀ rẹ̀ ó sì wọnú etí wọn illa man yu'minu bi ayatina fahum muslimun so wa akhiru da'wana alhamdulillahi rabbil alamin beirut beirut náà ti kọ́ tí a náà ti ṣe muqaddima yìí tulu shamsil arbi'a yawma arafa níjọ́ arafa lẹ́yìn ọmọ sí wọn àwọn káàkiri níjọ́ ńlá wọn parí muqaddima yìí níjọ́ àràfà ní sánà fourteen oh one a wà ní fourteen kí báyìí ẹ ní fourteen ọdún kèlò ní thirty years ẹni tí wọ́n bí lọ́dún tó ń kọ mọ̀kọ́ dímọ̀ yìí ó ti bímọ yóò ti bímọ àbí ó ti ní bímọ tó so almuwafik tó ṣe déédéé nineteen eighty one nineteen eighty ni.

fi lọ́gà àrọ̀bíyà ó lè gbàgbọ́ yé bó làwọn lárúbá ṣe ń sọ kí tán bá sọ báyìí kí ni tán gbà lérò ìyẹn náà ń pè ní alẹ́ ilmu bidilalat awul madlulat alfaz so ní ọkàn ó fi balẹ̀ pé tọ́wọ́ bá ń ka nǹkan yín tó ń kà ló ń tú fún wa lọ́kàn ó fi balẹ̀ ṣùgbọ́n tèmi ọ̀tọ̀ ni ti ń kà ní ti ń tú ọ̀tọ̀ ni ẹ mọ̀ rí ṣe sí i ó wà ní òṣèṣì dàbàtà gan-an bẹ̀t sáà lè sọ pé làgbà tó gbọ́ lárúbáwá a lè sọ bẹ́ẹ̀ àti lè má lè sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ìfẹ́ ẹnu ni máa kóba irú ẹni tí ń ka nǹkan ní tó ti rò pé tíra àtọ̀ nǹkan yẹn ó ń sọ̀pọ̀tì ẹ̀ ọkàn rí nǹkan kan láàrin tọ́lọ takọ̀ yóò ṣe tàwílẹ̀ ìṣòyìn tó ń ṣòwò nìyẹn kì í ṣe pé kò gbọ́lá bàbẹ̀ tí yóò ṣe tàwílù nǹkan tó bá ti ń ṣe tàwílù ẹ̀ yóò wá dàrú gbogbo ó dojúrú so gbogbo onífẹ̀ẹ́ nuna náà aláìmọ̀kan náà ni wọn so ẹni tí bá ń tẹ̀ lódodo ni màá torí pé òun ti tú ọkàn rẹ̀ lẹ̀ pé tóun bá ti gbọ́ yé tóun ti kàwá ẹ̀ kódà kó ta kó tóun ṣe òun ó ju tòun lẹ̀ òun ó tẹ̀lé òdodo ṣe eléyìí ni máa jẹ́ ṣe sí i gbogbo ẹni tó fẹ́ kéwú tó sì lánìyàn pé òun fẹ́ là látara kéwú kó ju ọjù sẹ́lẹ̀ pé tó bá ti ń jó òdodo tóun bá ti rí fẹsẹ̀ rinlẹ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run anabi sallallahu dẹ́n kọ́ gbàgbọ́ yé ìpìlẹ̀ dé lárúbáwá dáadáa kọ́ má jẹ́ pé ìtukùtù lọ́lọ́ ń gbọ́ yé so another problem nìyẹn ọ̀tọ̀ ni tí ń bẹ́nu tíà tá a sọ ọ̀tọ̀ ni tó gbọ́yé tí dẹ̀ ń sọ tó òdodo tó clear òdodo kọ́ nìyẹn wàhámù ni ní ti sọ yẹn sọlá abúdá mi nílẹ̀ ẹ̀yìn ó làwọn afáàfin jẹ́ kó yí wa wípé ìpìlẹ̀ mọ̀ abdullahi ibn mubarak kí ni ìpìlẹ̀ rẹ̀ àníyà alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì alistima ẹlẹ́ẹ̀kẹta alifaham ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀karùn-ún ẹlẹ́ẹ̀kẹfà so bó o ṣe tó nìyẹn so ọba ti tó báwọn ó kóra rẹ sínú wàhálà lẹ́ẹ̀fìmọ̀ rẹ lómi ìtọ́ pé ó sì yẹ kó mọ mú ìmọ̀ lọ́wọ́ ó ti sọra rẹ̀ di mufti àgbà lónìí ẹ ò ń disagree pẹ̀lú àwọn àáfàá ńláńlá tó àláwùjọ wa tá a mọ̀ ó lè sọ pé ah sheikh ajia kò mọ kí lọ́mọ àkọ́mọ kankan ó lè dákun àwọn àáfàá ńlá dr alaro kí lọ́mọ aláìmọ̀kan ohun tí wọ́n wá ń sọ yìí kò jáde dádé o <laughs> kì í ṣe pé kò jáde dádé nìkan kò lè dá tí a kó tu ká sì gbọ́ ìtọ́ka ń bẹ̀ kọ́ àgbọ̀ yìí so idan làbúdá mínẹ sọ̀bọ̀ èyàn ó ṣe sùúrù èyàn ó farabalẹ̀ téèyàn ó ṣe tahsil tó fi àìmọye nǹkan míì tó ń rò pé bó ṣe rí ni ẹ̀ tó bá tún ké ó síwájú ọ̀padà rẹ pé ah ọlọ́run ló tiẹ̀ ní mọ́tì sọ ọmọ sọ kínní káàkiri àṣé èyí tó lálàáfíà kọ́ ni mọ̀rìjú ni mo ni mo dì mú rọ́jù ọ̀tọ̀ ni so fi jẹ́ pé bá ń kẹ́kọ̀ọ́ èèyàn sọ̀rọ̀ èèyàn sílé ẹ̀kọ́ èèyàn ń wá mọ̀ kò tí ì yé èèyàn fẹ́ mọ̀ so wá kàdà tó sì ti ń yí ọ ọlọ́run ó fi hàn ti yí ọ náà kọ́dà ìwọ gan ò mọ̀ pé yí ayé ọ mọ̀ ti yẹ nìyí tí n bá ti ń sọ̀rọ̀ ẹ o yẹ nínú ọ̀rọ̀ so ó wá gbogbo ẹ̀ wá rọ̀gbọ̀kún lórí takola ìbẹ̀rù ọlọ́run fatakola wa alimukumala ìbẹ̀rù ọlọ́run lílo ìmọ̀ a máa tètè jẹ́ kí mòórá yìí dúró síyàn lára ṣùgbọ́n ẹni tí ò bá ti láníyàn pé ní tóun kọ́ òun fẹ́ máa lò ó kò sí ilé tí mò ń fẹ́ jókòó sí nínú gbàyà rẹ̀ yọ kàn máa wáyọ̀ máa jáde náà ni yọ máa wáyọ̀ máa jáde ó lè ṣe fọ́ọ̀sì inú ẹ̀sán o èpo ní mumtaz lónìí ṣùgbọ́n ibi tí mò yẹn fẹ́ dúró sí kò sí lára rẹ̀ so kọ́lọ́n kó sọ wa bẹ́ẹ̀ inshallah gadan nuwasil wa sallallahu ala nabiyyina muhammadin sallallahu alaihi wasallam wa ala alihi wa sahbihi wa sallam taslima subhanak allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh